ẹ káàsán ìròyìn àpapọ̀ ló ń dé sétí gbọ̀yìn láti iléeṣẹ́ BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn ẹ má gbàgbé wípé ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ìkànsí rẹ̀ ni wa lójú òpó ti YouTube bàbá gbàgede ìmọ̀ TV ẹ e subscribe kẹ̀dẹ̀ tí aago ìránnilétí tó wà lẹ́gbẹ̀ẹ́ bákan náà lójú òpó ti Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lójú òpó ti instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ láǹfààní láti wá polówó ọjà yín níkànnì BGI TV nípa pípe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń kọjá lójú amóhùnmáwòrán yín èmi ní àánú olúwapọ̀ adéọlá ṣáájú ẹ̀gbọ́n kòkò inú rẹ̀ náà. miyetti alakọ ó ní òun ò buwọ́lù tinubu bákan náà àwọn ọmọ ológun ni wọ́n ti rọ́wọ́ tó ọkọ̀ kan eléyìí tó ń kó àwọn jàǹdùkú tí wọ́n kó ohun ìjọ olóró dání lọ sí ìpínlẹ̀ èkìtì adérinlé ògúnsọ̀yà tó pè ní lagos for lagos tó jẹ́ aṣáájú wọn òun náà ló ti jáde láyé lẹ́yìn ọjọ́ méje tó ṣe ọjọ́ ìbí ẹ̀ bákan náà ni àwọn méjì tí wọ́n jẹ́ àfihàn owó ni wọ́n ti sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ń fi owó tan àwọn obìnrin àti àwọn òtújù míì tí wọ́n sì ní àwọn ti ṣekú pa àwọn obìnrin tí wọ́n lé ní àádọ́rin lábala ìròyìn eré ìdárayá àwọn ikọ̀ tó jẹ mọ́ ikọ̀ ti ìmọ̀ ẹ̀rọ ti kọ Super Eagles ni wọ́n ṣetán báyìí láti ṣe ohun tó tó àtìlẹ́yìn tó yẹ wáyé o ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ àjọ ti mieti alaye mieti alakatu breed association of Nigeria MACBAN òun ló ti ní àwọn ò buwọ́lu ẹnikẹ́ni tó fẹ́ díje ìlú ipò ààrẹ lákòókò ètò ìdìbò gbogbo tọdún 2023 ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ ti àjọ ọ̀hún Alhaji Baba Ngilizama òun ló sọ ọ̀rọ̀ ìdí mímọ̀ léyìí tó ìsọfún àwọn oníròyìn ní ọjọ́ ọjọ́rú nílùú Àbújá Ngilizama òun ló ní àjọ òun náà ló bọ̀wọ̀ fún gbogbo àwọn tó bá fẹ́ díje du ipò ààrẹ tó sì ní kò tí ì tó àsìkò tí àwọn ò fa ẹnìkan yọ báyìí wípé òun ni àwọn gbárùkù tì ó ní gbogbo èròǹgbà àti àfojúsùn àjọ mcmahon òun náà ló di wípé wọ́n ti mú wọn lọ síbi ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tó ń lọ wípé àwọn buwọ́ lu aṣòfin ahmed tinubu tó fẹ́ díje du ipò ààrẹ bákan náà ni wọ́n wá sọ gbangba wípé àjọ òun ò tí ì buwọ́ lu ẹnikẹ́ni wọ́n ní gbogbo àwọn tó buwọ́lu Tinubu náà ni wọ́n ṣe gẹ́gẹ́ bí ó ti wù wọ́n ṣùgbọ́n àjọ mábàáyé kò tí ì fẹ́ wọ inú òṣèlú pàápàá láti lọ sí ẹ̀ka ìbuwọ́lù ẹni tó jẹ́ aṣáájú àpapọ̀ ẹgbẹ́ òṣèlú All progressive Congress APC aṣíwájú Bọ́lá Tinubu ní ọjọ́ ajé tó jẹ́ ọjọ́ kẹwàá oṣù kìíní òun náà ló ti fi ọ̀rọ̀ tó aláṣẹ Muhammadu Buhari létí nípa èròǹgbà rẹ̀ láti díje du ipò ààrẹ lọ́dún 2023 ṣùgbọ́n tí wọ́n ti sọ̀rọ̀ báyìí ìyẹn àjọ mi ti àlàyé pé àwọn ò tí ì buwọ́lu ẹnikẹ́ni gẹ́gẹ́ bí àhesọ̀rọ̀ tó lọ káàkiri wípé àwọn buwọ́lu ẹni tó fẹ́ díje dupò lọ́dún twenty three tí wọ́n sì ní àwọn ò tí ì bọ̀ sí ìpele bíbuwọ́lu ẹnì kankan bákan náà ìròyìn eléyìí tó jáde wípé àwọn jàǹdùkú tí wọ́n kó ohun ìjọ olóró tí wọ́n tó mẹ́rìndínlógójì náà ní ọwọ́ àwọn ológun tẹ̀ ní nǹkan bíi aago mẹ́ta òru èní ní agbègbè ìtàwùtà àti ẹ̀fọ̀n bákan náà ni wọ́n ní àwọn afurasí jàǹdùkú ọ̀hún náà ló di wípé wọ́n kó ohun ìjà rọra títí láti orí di ẹsẹ̀ léyìí tí wọ́n sì ń bọ̀ láti wá da ètò ìdìbò eléyìí tó fẹ́ wáyé tó jẹ́ tètò ìdìbò abẹ́lé pàápàá ti gómìnà twenty two léyìí tí ó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP tí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì lẹ́ni ọkọ̀ ọ̀hún náà ni wọ́n gbọ́ atọ́kọ̀ wọ́n sì pọ̀ pẹ̀lú àdá àti ìbọn ṣùgbọ́n tó di wípé wọ́n ti wà ní àkàtà ọmọ ológun títí di àkókò yìí àwọn wọ̀nyí náà ni wọ́n ní gbogbo àwọn ìjà náà ni wọ́n dì mọ́ inú àwọn ọkọ̀ akérò ńláńlá tó fi mọ́ àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ eléyìí tí wọ́n kó kiri ìbọn náà wà nínú àwọn ohun ìjà tí wọ́n kó lẹ́yìn tí ẹ̀rọ ń bà wọ́n sì jẹ́ láti jẹ́ láti dàbàrú àti láti mú ìdíwọ́ bá ètò ìdìbò abẹ́lé tó jẹ́ ti gómìnà tọdún 2022 tí yóò wáyé ní ìpínlẹ̀ Èkìtì lẹ́nìí ọ̀kan lára àwọn aṣáájú ẹgbẹ́ Lagos for Lagos Political Movement Adéróyè Ògúnsọ̀yà ti jáde láyé lẹ́yìn ọ̀sẹ̀ kan tó ṣe ayẹyẹ ọjọ́ ìbí ìkẹrìnléláàádọ́rin bákan náà náà ni ó jáde láyé lẹ́yìn àìsàn ráńpẹ́ ẹni tó jẹ́ òtúmọ̀ nípa ètò àti ẹgbẹ́ náà léyìí tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party Ọlájídé Adédìrẹ tó ń pè ní Jandor òun ló fi ìdí ìṣẹ̀lẹ̀ ó múlẹ̀ lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ léyìí tó sì dúpẹ́ lọ́wọ́ arábìnrin ọ̀fọ̀ ìpa ribiribi tó kó nínú ayé wọn bákan náà ni wọ́n ti wá ní kí ọlọ́run tẹ sáfẹ́fẹ́ rẹ̀ adìrẹ́lé náà ló jẹ́ ọmọ gbajúgbajà olóṣèlú tó ń gbé sílùú Ìkòròdú ìyẹn olóyè Adéníran Ògúnsànyà tó sì ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Èkó láàrin ọdún 2007 sí ọdún 2011 àwọn náà bá gbogbo mọ̀lẹ́bí ọ̀hún kẹ́dùn àdìgbàdúrà pé kí ọlọ́run ọba kó tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun ti rawọ́ tó àwọn afiniṣètùtù ọ̀la méjì kan látàrí bó ti di wípé wọ́n bá àwọn ẹ̀yà ara ọmọbìnrin ní àkàtà wọn ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun ló sọ̀rọ̀ ní nǹkan bíi aago mẹ́sàn-án ààbọ̀ alẹ́ lẹ́yìn ìpèjáyà àti adarí ilé ìtura kan pè níbi tí wọ́n wà àyè tó jẹ́ adarí ilé ọ̀hún ni wọ́n ní ọmọ kan náà ló kígbe lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà náà ni wọ́n sì gbọ́ irú ariwo ẹ̀mọ́ látinú yàrá gẹ́gẹ́ bó ṣe sọ ariwo ibi tọmọ náà ké náà ló ń ké gbàjarè pé kí wọ́n wá gba òun gẹ́gẹ́ bí àwọn adarí náà ṣe sọ nígbà tí àwọn ọmọ méjì tó ń jọ ọmọkùnrin tí wọ́n lọ ni wọ́n bèrè lọ́wọ́ wọn wípé ọmọ pé kí wọ́n ní kí wọ́n sì wọ́n padà lọ sínú yàrá láti rí bóyá ohun gbogbo dà bí wọ́n ṣe fílẹ̀ àmọ́ àti ìdí tí ọmọbìnrin tí wọ́n ń wá tí kò fi tẹ̀lé wọn nígbà tí wọ́n lọ àwọn afẹsẹ̀tún làwọn náà ló ní ohun gbogbo dà tó sì ní ọmọbìnrin ọ̀hún náà ló ń sinmi nínú yàrá léyìí tí wọ́n ní wípé yóò jáde láìpẹ́ ṣùgbọ́n adarí ilé ìtura ọ̀hún náà ló ti dúró ó tiẹ̀ ti jẹ́ pé wọ́n gbìyànjú láti sá ṣùgbọ́n ẹni tó ilé ìtura náà ó ti gbọ́n láì tètè ti gbogbo ilẹ̀kùn tó jáde tó sì wọlé láti ẹnu ọ̀nà ilé ìtura náà léyìí tó sì di wípé wọ́n láǹfààní láti wọ inú yàrá ọ̀hún tí wọ́n sì bá àgbàrá ìjẹ pẹ̀lú àwọn ẹ̀yà ara kọ̀ọ̀kan tí wọ́n ti yọ lára ọmọbìnrin ọ̀hún léyìí tó ń gbìyànjú láti dìgbò pẹ̀lú àpò ńlá bákan náà nígbà tí wọ́n pe ìpèjà ẹ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ọ̀nà bó sojú jẹ́ṣẹ́ ọwọ́ ti tẹ̀ wọ́n látàrí ìwádìí táwọn ọlọ́pàá ti ṣe náà ni wọ́n rí àwọn méjèèjì yìí léyìí torúkọ wọn jẹ́ ayọ̀dèjì saheed àti túndé ọ̀bádìméjì léyìí tí wọ́n jẹ́ pé kò kí ń ṣe ìgbà àkọ́kọ́ àwọn tí àwọn òwúrò wà ìbàjẹ́ yìí tí àwọn lè ọmọbìnrin tí wọ́n ju àádọ́rin lọ bákan náà ni wọ́n ní ẹ̀yà ara ọmọbìnrin ni àwọn máa ń fẹ́ tí ó sì ti di wípé ẹnìkan tó jẹ́ abẹ́fẹ́sàdìkì ló máa sanwó fún ẹ̀yà ara kọ̀ọ̀kan léyìí tó sì náwó tí wọ́n ń gbà ló tó ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta náírà ìyẹn six hundred thousand naira fún ọmọ kan eléyìí tí wọ́n bá pa fún un bákan náà ni wọ́n ní báwo ni wọ́n ṣe rí àwọn obìnrin yìí ni wọ́n sì tún fi ọ̀rọ̀ léde wípé rírí àwọn obìnrin kò jẹ́ ohun tó le rárá nítorí àwọn á fi owó àti àwọn ohun èlò míì tàn wọ́n bákan náà ni wọ́n ní àwọn ọmọ òde òní ni wọ́n nífẹ̀ẹ́ láti máa rí àwọn ohun tó jẹ́ mèremère pẹ̀lú owó púpọ̀ léyìí tó sì ní ohun tó ń lò ní wípé kí àwọn lọ wá ọkọ̀ tàbí kí àwọn lọ ya ọkọ̀ kan léyìí tí àwọn ó sì wá owó tí wọ́n ọ̀nà fún ọmọbìnrin náà léyìí tó sì di wípé ọmọ náà yóò wá yóò sì tẹ̀lé àwọn lọ léyìí tó ní gbogbo léyìí ni àwọn lò láti fi fún gbogbo àwọn ọmọbìnrin tí àwọn bá fẹ́ pa àmọ̀ràn rí fún gbogbo ọmọbìnrin wa kí wọ́n máa ṣe jẹ́jẹ́ ká má sì jẹ́ kí wọ́n fi owó tàn wá lọ lábala ìròyìn eré ìdárayá àwọn àjọ ti NFF léyìí tó jẹ́ ọ̀kan lára wọn àti ilé olú ilé ẹgbẹ́ náà náà ló fi hàn wípé bó ti di wípé wọ́n ti lé ikọ̀ Super Eagles kúrò nínú ìdíje ti AFCON tó twenty twenty one yìí òun náà ló di wípé ó ti fẹ́ dá yánpọnyánrin sílẹ̀ báyìí lẹ́yìn ìgbà tó di wípé ọ́sìn ikú àwọn àti àwọn kan náà sì kúrò níbẹ̀ ṣùgbọ́n báyìí ni wọ́n ti gbìyànjú wípé kí wọ́n tún jẹ́ kí ẹgbẹ́ mi wà báyìí tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ fi bẹ̀rẹ̀ léyìí tó gbogbo fi lọ onírànwọ̀sẹ̀ pàápàá láti wá àwọn agbábọ́ọ̀lù míì tí wọ́n dá tán tí wọ́n tún lè ṣiṣẹ́ ọ̀hún dójú àmì. kò ní jù báyìí lọ lórí ìròyìn àpapọ̀ fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́n kókó léyìí tá a ti mẹ́nubà ṣáájú àtìká nínú ìròyìn lẹ́kùnrẹ́pẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ètì àlàní àwọn òbú bọ́ọ̀lù Tinubu bákan làwọn sì ti gbòyìn wípé ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ti tẹ ọkọ̀ kan léyìí tó ń kó àwọn jàǹdùkú tí wọ́n kó ohun ìjà rọra lọ sí ìpínlẹ̀ èkìtì bẹ́ẹ̀ náà láti jẹ́ pé onímọ̀ fún yínká adérelé ògúnsànyà tó jẹ́ ọ̀kan lára àwọn aṣáájú lagos for lagos ló ti jáde láyé lẹ́yìn ọjọ́ méje tó ṣe ọjọ́ ìbí ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ afiniṣe ìtọ́lá méjì kan ni wọ́n tọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ń tan ọmọbìnrin pẹ̀lú owó àtàwọn míì tí wọ́n sì ti pa àwọn ọmọ tí wọ́n lé ní àádọ́rin lábala ìròyìn eré ìdárayá àwọn ikọ̀ ìmọ̀ ẹ̀rọ àti akọ́nimọ̀wá ti kọ super eagles ni wọ́n ṣe tán báyìí láti ṣe àgbéǹde àwọn ikọ̀ míì tí wọ́n ó tún lò láti fi tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ wọn ẹ má gbàgbé pé a sọ fún yín pé dìtẹ̀ lé wa láwọn ojú òpó ìkànsílẹ̀ ẹni wa káàkiri lójú òpó ti youtube bàbá gbàgede ìmọ̀ tv ẹ subscribe kẹ̀dẹ̀ tí aago ẹ̀rọ létí bákan náà lójú òpó ti facebook gbàgede ìmọ̀ with aláwìyí adébáyọ̀ lójú òpó ti instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ láǹfààní láti polówó ọjà yìí níkànnì BGI TV nípa gbígbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń kọjá lójú amóhùnmáwòrán yìí tètè rẹ̀lẹ́ tá ò tún pàdé lórí ìròyìn àgbáyé èmi ní àánú olúwapọ̀ adiola ẹ̀ka